الذي يعمل هوى محمد وقال رحمه الله تعالى كتاب التوحيد فمسلمين يوم وقال مسلمين تقبلوا قرار ومن يعلم قول الله الذين يشركون انهم sí ọ̀nà yìí. Àwọn kan lè pé àwọn ń pè é àwọn nígbàgbọ́ ìná wọn ń lè àgbè nígbà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún àgbáyé. Ìjà ìgbà. sọ pé àwọn olùgbé àwọn gbàgbọ́ àlùkò àti sọ́dàgbọ́ wà máa ń wọ́n bí àwọn ìfọ̀. wọ́n sọ lérò pé àwọn gba àwọn tí a ti àgbẹ̀ránṣẹ́ sábà níbi tó wá ìwà ìlú wa tó wọ́n bá wọn gbàgbọ́ ìlú ẹ̀yẹ ìhà kẹ́kọ̀ọ́ ìyá sọ̀rọ̀ lẹ́nu àbí ìlànà ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀hún. Ìrèké yóò máa wọ́n láti fi dájọ́ lọ́sí ìfọ̀síyàpá náà ọ̀hán àti ìṣúná lórí ọ̀nà ọ̀rọ̀ lọ́wọ́ báyìí wọ́n kàn ní irú ẹ̀dá àwọn ò gbé àwọn bàbá àdìgbò bẹ́ẹ̀ ní bí ara àpẹẹrẹ káàkiri tó yẹ ká àdìgbò máa nígbàgbọ́ oníkéde ìdájọ́ káwọn sẹ́rí rẹ̀ síbi àwọn bébí. nígbà táwọn ọmọ ìyá káwọn ọmọ sẹ́rí ìdájọ́ wa ti àwọn bébí tó mọ̀ pé àgbà pẹ̀lú ẹ̀rọ rẹ̀. àbáwọn ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ̀n àti àbáwọn. lọ́jọ́ pé abámọ́tẹ́rì ìdájọ́ wa àmọ́tẹ́rì lórí tó yàgbá tó lọ àti àṣẹwà tó lọ sọ̀rọ̀ náà lọ́sọ̀ ìka ẹ̀ kọ́ ọ́. ìfẹ́ta kò yẹ kí ayé àìsàn tó wà pé gbogbo ẹ̀sọ́ tó ń gba àmì òun gbà bọ́ àtọ̀ ń gba súnà ìjà ìjà nípa òun sábẹ̀ ọ̀gbọ́n àwọn àyọ̀ ọ̀sẹ̀ náà àwọn òfin àbí ìdájọ́ tiwa nu wa àbí túnà nu wa tẹ́lẹ̀ yìí ọba ti máa tẹ̀lé ẹni tí o bá ti dà bọ́ ẹni ó kó gbéra kó tẹ̀lé òfin ní àbí ìdájọ́ mi ó yà máa àwọn èyí ẹni ọba àlùkò àlùkò ẹni tí o bá ti gbà àlùkò ẹni yẹ gba onídìí náà ìkúsùn kò nígbà tó pẹ̀lú gbogbo àwọn tíra tọ́lọ́ bá sọ kalẹ̀ fáwọn àti tọ́lọ́ bá. òun lọ́nà wà pé wà máa tó ti là ní kọ̀ọ̀kan. àtàwọn tíra tí a sọ kalẹ̀ pọ̀ àti ìjọba wà lọ́sọ̀tà. ìtara bá pé ìdílé olùkópa àti mẹ́rin lè wúlò. ìgbà tó ká mẹ́rin onímọ̀ mẹ́rin mẹ́fà. àyè máa ń gbé dáadáa. ẹni tí ó ní ìgbàgbọ́ táwọn lábájá ẹni ní ìgbàgbọ́ mùsùlùmí ó gbọdọ̀ gbọdọ̀ gbọ́ wàlúmọ̀láyàká àwọn màláyàká ó gbọdọ̀ níwá pẹ̀lú wọn àtàwọn àpapọ̀ fún àwọn màláyàká wàlúmọ̀láyàkúlù ó sì gbọdọ̀ bá nínú àwọn onígun mẹ́fẹ̀ẹ̀fà ìfẹ́ sí ìmá ẹni yẹn wà pẹ̀lú gbogbo náà nínú ilé káàmìlì àwọn dáadáa wọ́n lè pe nínú àrùn tí ní ìtùwí lò ọmọ òdòdó ní ní ọkọ̀ òdìdè òdìdè lórí àwọn òfin ìdájọ́ tó bá wá láti máa bọ̀ náà òfin gbàgbọ́ ìdájọ́ tó bá tako ọ̀nà gbàgbọ́ ọlọ́wọ́ sọ ọlọ́pàá sọ ọlọ́mọ sọ ọlọ́mọ ìgbà àtẹ̀sọ ọlọ́mọ sọ ọlọ́mọ ìgbà ìgbìlẹ̀ gbogbo àwọn akásọ̀ ìgbà àti sábàlọ́wọ́ bá sọ àwọn afọ àwọn àti ìgbòsọ́lọ́mọ bá lè pẹ̀lú àtọ̀wò ìdí ayà yìí àti ọlọ́mọ bá lè tó lá àti wá ní káàkiri àbàbà ìgbìlẹ̀ nípa sọ̀rọ̀ lọ́dọ̀